bàbá mú fún ọ olórí olórí gbogbo owó. ọ̀dọ́ mi ẹ wo one thousand lẹ fún mi ẹ wò dáadáa kò lè tó mi jẹun àti wọn mọ́tò nù ẹ̀ iná ẹ wò. Rebecca one thousand tó ọ one thousand tó ọ ẹ àti pé tó yẹ kí wọ́n jẹun ẹ láàrin èmi pẹ̀lú rẹ ẹ já bára wa sọ̀rọ̀ ọmọ àtìyá ṣé ó yẹ kó jẹun hmm? ẹ ìwọ tó lọ ṣe ẹ kí lọ lọ ṣe ń jò ní wáẹ́kì ọmú ọtún fẹ́ lọ ṣe ẹ ẹ̀sáàmù gc nísìn ẹ ọ ṣé bóyá kí wọ́n wà nú àwẹ̀ látijọ́ tí wọ́n ti kéde pé ẹ ṣe ẹ̀sáàmù ni o tó yẹ kí wọ́n máa gbàwẹ̀ kọ́ máa gbàwẹ̀ sọ wo wo bọ́ ṣe sanra sẹ́yìn àti bẹ́ẹ̀ lọ sẹ́yìn àmọ́ sanra bí wọ́n ṣe sanra yìí. ọ̀dà mi tí mi bá jẹun dáadáa mo ò ní lè kọjú sí ìyẹn dáadáa fún un lówó fi máa lọ táìmù tí ń lọ. ó fẹ́ fi okun nú ó fẹ́ fi gbé tìta kan ra wọn lọ́wọ́ pẹ̀lẹ́ apankúfọ̀ ọrùn ẹ̀ dàbí ó dàbí ọrùn apá ń bẹ lára rẹ̀. àwa àgbà sọ tiwa ìwọ náà wọlé fún mi ní seven fifty kọyọ two fifty náà. gbádùn àwọn ọkùnrin. Rebecca ẹ mọ rebecca you smash all the money ọtí ń gbé lọ. ìbàjẹ́ ara rẹ̀ ń bẹ lára rẹ̀ kéèyàn fẹ́ lọ ṣe exam kó múra báyìí kí àwọn lẹ́sọ̀rọ̀ yín àbí sámúnà àbí kí tiẹ̀ ló wọ́n ń pè wọ́n gan káwọn yóò mú kinní dání kí wọ́n máa kọ kinní káwọn máa yọjú ẹ̀yìn gbà ewo rè táǹdì búrẹ́dì sáyà ayé ẹ̀kọ́ kàwé bí búrẹ́dì one fifty ibi ìbàyẹn lọ́ọ̀dì wa kọ̀kọ̀kọ̀kọ̀ irọ́ ni kò ní gbọ́ yìí mọ́kọ́ mọ́ bàjẹ́ òsì wa lóhun fẹ́ gbọ́dọ̀ kọ́ gbàwẹ̀ kọ́ gbàwẹ̀ bọ́ kọ́mọ́yàwẹ̀ fún ọ̀gán kọ́ yan fún rẹ̀ àwẹ̀ funfun àwẹ̀ dúdú àwẹ̀ pupa àwẹ̀ brown. ṣàṣàlẹ̀ tó máa fẹ́ẹ̀lì sọ́bẹ̀tì máa yẹ nínú jíìsì fẹ́ kí mo dislike mathematics àti mo wà school in fact. èmi kẹ èmi fẹ́ kí ojú wíńdò mo máa ń gbà jáde kúrò ní class tí máa ti gé mathematics yẹn ti ń bọ̀ báyìí mo máa sá jáde láti ojú wíńdò ni. <laughs> ojú wíńdò kẹ <laughs> ní sùúrù náà kí ló dé tó yẹ pé o máa ń dúró sí lessons ẹ̀ ń sìn wá Mr. Adeola máa yàn oṣù rírọ̀ ara o tó bá fi ní assignment tó o bá ṣe wàhálà ni bó tún fún ẹ ní homework tó o ṣe ọ̀rọ̀ kó tó wá fún ẹ ní test tó wá fèlè ẹ ah, èèyàn kọ lẹ́tà sí wàhálà ní má yẹn. ìyẹn kẹ̀dẹ̀ tún ga kẹ ṣebí tíṣà máa ń kọ̀yàn ni èwo tún ni ìsìbẹ̀rù <laughs> bójó. ẹ <laughs> eh, bọ babe ní sùúrù náà kí ló dé tí fún tó fẹ́ máa rí mi ẹ látàn rárá why. ọ̀rẹ́ mi ó yà mí lẹ́nu ṣebí lé wọn nìyẹn ń bẹ̀ yẹn tó bá ti rí mi a kàn máa pariwo èmi ò gbóyìnbó a máa pòṣe ọ̀rọ̀ ẹ ti sú mi bọ̀ mo kàn fẹ́ bàjá ni. ṣe ọlọ́run á kó wa o bọ ó rẹ bí ewu èmi tẹ̀sí lọ lẹ́yìn tẹ̀mí tẹ̀mí ọ̀rọ̀ àṣọ́pù wọn sí máa expect me. okay so all right i'll marry you later. bye take care see you later last mo ti gain admission. Ah, mo bá yín dúpẹ́ mo bá yín yọ̀ ah. Ah, olúwa ṣe wo. ẹ̀bùn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ́sìkì la máa fi wá wẹ̀ bọ̀. wo wo wo wá wọrí tiẹ̀. kí ló ń ṣe àtìbẹ́ẹ̀kì tó ń sáré lọ báyìí. idiot lélẹ́yìí náà ẹ ṣé náà máa pèsè kàkà máa gbá a máa sáré a máa sáré ládùúgbò a máa. ìwé tiẹ̀ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀. ẹ wẹ ẹ wẹ báwo la máa ṣe wẹ. Ah. for this àdúgbò ah. na go know say i don gain admission give me five brother. bọ̀dá mi ọmọ ti dé nà mí sọ. ta mo ti dé nà mí sọ. irọ́ ni. wọ́n ti mú mi. Ah, ah, ah, ah, ah, ṣé ìwọ náà ti rí báyìí ní ìsìn ah, ah, inú mi sì dùn ah, ta ni kó mọ ra mọ́ọ̀tì kejì ọkọ kọ́kọ́ kọ́ mọ mọ́ọ̀tì tútù náà ọmọ òun ní ìrìn mọ́ọ̀tì. ẹ bó wá kí lọ rẹ ẹ bó wá. kí lọ wí kí mo wá inú yàrá ló wà inú yàrá inú mi mọ́ dùn o àṣẹ abẹ́ lọ báyìí ah èmi ká inú mi dùn inú mi dùn inú mi ẹ ẹ jókòó jókòó jókòó tí wọn náà ti rí ní ìsìn. ẹ wọn ní tí alágbẹ̀dẹ bá ń lurin lójú kan tó ń lurin lójú kan tí ò bá tí ì rí ní tó fẹ́ mú yóò sì máa lurin lọ ni ẹ alágbẹ̀dẹ tí sì ń lurin lójú kan àmì lórí tí mo fi máa pariwo fún ọdún pé kọjú mọ́ wíyẹ kọjú mọ́ wíyẹ kọjú mọ́ wíyẹ ìwọ náà máa wò ní ìsìn lẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà rẹ ṣé èsì náà wà kọ́la rí ìwọ náà wà mú ní ìsìn àbọ̀ ọ̀mù iléèwé ló fẹ́ wọ̀ yìí o sọ ti gbọ́ ní téèyàn bá bá lọ ibì kan lèèyàn kọjú mọ́ kí wá sí tọ́wọ́ adélé ìwé ọ̀hún tán ẹ ọmọ akẹgbẹ́kẹgbẹ́ sí ọmọ wàhálà tó ṣe kó tó di pé ọrí kìíní mu bọ́ bá tún wá débẹ̀ kí wá sí pé mọ̀ wò pé mo láwọn ọ̀rẹ́ kan ìgbà tó yẹ kẹ́ wà ní lẹ́sọ̀rọ̀ àrùn ni wọ́n ní ẹ lọ sọ́dọ̀ ṣúgà kan ẹ lọ sọ́dọ̀ kìíní kan nítorí bá bá lọ ní kọjú mọ́ tí mo ní kí n pè ọ́ sí àkíyèsí nu ọlọ́run ó sì tí wọ́n fi wá èmi náà ní tí bá ní lágbára èmi náà fi sọ̀pọ́ọ̀tì kí n pè ọ́ sàkíyèsí ni èyí tí mo <laughs> ní sọ fún ọ nu. bọ̀dá mi owó mọ́ọ̀tì yẹn ń kọ́. ah ẹ ọ̀ sí lọ́mú mi náà tó bá yọ ọmọ mọ́ọ̀tì ìdùnnú ló jẹ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. <laughs> inú mi dùn gan-an o. olúwa ṣeun ah god i thank you. ẹ̀yin ọ̀rẹ́ nǹkan kan ló wá bà mí inú jẹ́ dádì ní kò sówó lọ́wọ́ àwọn àmọ́ wọ́n láwọn á try fún mi mo dẹ̀ mọ̀ pé mo jẹ́rìí dádì pé tọ́ máa láwọn máa try wọ́n á bá mi try nìyẹn mo fọkàn balẹ̀ pé wọ́n á ṣe. lágbára ọlọ́run ọlọ́run á pèsè fún dádì i'm very sure that uh, ah, hmm, dádì náà máa try fún ẹ gan. èmi báyìí méjì ọ̀hún ti ń rìn at least ẹ ṣáà ti gain admission to university òun náà ló kún báyìí ọlọ́run jọ rẹ fọkànbalẹ̀ ọ̀rẹ́ o ní láti máa ronú lágbára ọlọ́run next jam tó má ṣe yìí wọ́n á mú ẹ lágbára ọlọ́run fọkànbalẹ̀ ò ní problem ṣùgbọ́n má ronú. má wo orí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣùgbọ́n ọlọ́run á ṣe tó dáa fún ẹ ẹ̀ẹ́mẹ̀kọ́ ehm, tèmi náà máa sọ fún ẹ nìyẹn pé gbogbo fẹ́ǹsì tó máa fẹ́ fò gbogbo window tó máa ń fẹ́ fò look at it now. Ah, ah, kò yẹ kó máa ṣe eléyìí o má dá lóhùn má dá lóhùn. èmi náà ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n kí mo wá fọ fẹ́ǹsì fẹ́ǹsì èmi wà ní fò mọ́ èmi gan máa serious sí i because ẹlẹ́ẹ̀kan mo fẹ́ ṣe rẹ̀ nígbà mífọ fẹ́ǹsì mo máa ń sọ pé ẹlẹ́ẹ̀kan rẹ̀ mo mo mo ṣe mo dẹ̀ mo àti wọn. wàá mú àwọn ọ̀rẹ́ èmi ti dúpẹ́ because school kan náà lèmi àti ọ̀rẹ́ mi <laughs> wọ́. ọkọ máa ń fọ́n bò kọ máa ń lẹ́nu òṣìṣà wọn fi wẹ́rẹ́ onífẹ̀ẹ́ mi onífẹ̀ẹ́ mi onífẹ̀ẹ́ mi kankan. Ah, mo nífẹ̀ẹ́ kí n bá nífẹ̀ẹ́ mi mo ní máa wẹ̀ kiri. ẹ káàlù ṣé bí ọdún wà ní. ṣé o mọ ibi tẹ máa ń pàdé ara yín ni àbí òun gbogbo stupid. get out jọ orí pé mo bá yàn gidi sọ̀rọ̀ lọ́wọ́ ni. excuse me jàre o ò nífẹ̀ẹ́ mi kọ̀kọ̀kọ̀kọ̀ rárá o kàn máa parọ́ òṣì fún mi lójoojúmọ́ ni. ṣé wàá nulẹ̀ má wọ rí mú un báyìí torí torí ẹ̀ ni mo ṣe ń wẹ̀ kí mú un báyìí pẹ̀lú chain díẹ̀ tó wà lọ́wọ́ mi gan torí gbé lọ sí amẹ́ríkà kì í fẹ́ ra mọ́tò. Oh. ìwọ tó ti gbé rẹ̀ dé Ghana ló wá fẹ́ gbé mi lọ sí amẹ́ríkà. a padà wá wù. wa ṣé kò sí kan mi lára ṣé kì í ṣe pé wọ́n ṣépè fún ẹ onírùngbọ̀n rẹ̀ dẹ̀rẹ̀ dẹ ìdí ó dàbí òbúkọ stupid climate tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́ o lè gbé mi lọ sí amẹ́ríkà tó bá lówó lọ́wọ́ kí ló wá dé tí o ṣe nǹkan kékeré nǹkan kékeré tí mo ní pé kò ṣe fún mi láti jọ ètò fi ń falẹ̀. mo ò jẹ́ wàá mọ̀ kó serious o very soon máa wẹ̀ má bẹ́ẹ̀ yanjú ẹ̀. ó ṣọ. má bẹ́ẹ̀ yanjú ẹ̀ very soon. ah tó bá ti bá mi yanjú ẹ̀ báyìí mi ì tí ì rí bàbá lákú ẹni tó máa ní pé kí n má fẹ́ kó ṣe kí n má nífẹ̀ẹ́ o torí mo ti nífẹ̀ẹ́ ah kọfí màá jọ ẹ lójú kò ní já fẹ́yàn náà. náà máa ń mú ọkọ tó wà lọ́rùn. báwọn bẹ̀rẹ̀ sí ìfàkùn ìgbéyàwó tẹ́ pé lẹ́ǹkan yẹn mo ṣe tẹ́sítì lọ́wọ́ ni sà. ìyẹn ti asáré mísì mi nìyẹn. ẹ ẹ mo mísì rẹ bó bá jẹ́ yìí o kò sí wàhálà ọmọ kan just to eh, hear your voice note náà ni ẹ pẹ̀lẹ́. ọlọ́run mà kúkú nípa yín fún mi. kí ló wá dé láti jọ ìyọ ọtí ẹ yọjú sí mi. ẹ má wọrí títí next week màá wálé àyà ah, mọ́pẹ̀tọ́ fi mọ mọ́pẹ̀tọ́ fi wálé. all right sir take care sir. mọ bá yàn já o ṣe jẹ́jẹ́ o. bye. ẹ ó dà ó dà ó dà ìmọ̀ retí rẹ̀ ìmọ̀ retí rẹ̀ ee Rebecca ah ah tó bá wà nílé gan èmi gan ti míìsì rẹ̀ lóòótọ́ torí tó bá wà nílé báyìí yóò mọ dàyàn táwọn mú ni ah Rebecca Rebecca. ó <laughs> fẹ́ sáré lọ pa fresh air. bíi pé o ò múra o ò bá lọ sí club ni. babe kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan náà ṣàlàyé fún mi ládùúgbò gbogbo aṣọ tó ní. ó ní ìlọ. jíjẹ́ lọ múra jàre. mo ní mi ìlọ ọ̀rọ̀ club ló báyìí ọ̀rọ̀ club ò báyìí mi ètò ń ṣe mí yàtọ̀ sí ètò ń ṣe yín ẹ fi mí lẹ̀ ẹ kóra yín máa lọ. orí máa di gbogbo ẹ̀ mọ́ra tó rẹ̀ lọ sí club ó ga. Becky o ò múra ni eléyìí nǹkan wọ́n sọ fún ẹ pé kò wọ club. Ah, ah. àdúrà aṣọ tó tó nílé o lè bá wa lọ báyìí náà one change. bó bó dúró no babe ṣé o fẹ́ wọṣọ ni àbí kí ló ṣẹlẹ̀ gbọ̀gbọ̀ ṣàlàyé because ah, kí ló wọ̀ yìí kí lélẹ̀. ó kù díẹ̀ mọ ìwà aṣọ mi tí má tí má dìde lásán tó bá rí lásán. ṣé kí n jókòó tí bí n pé ń lé kí n má tẹ̀lé yín ṣe fẹ́ bẹ́ẹ̀. lọ múra jàre lọ múra jàre ká máa lọ ṣé o máa fún mi. ò yọnu wàá máa pariwo bẹ́ẹ̀ kìkiri àdúgbò ṣó ní pírọ́blẹ̀mù ni. bẹ́ẹ̀kì kò ní bẹ́ẹ̀ sáájú ọjọ́ wo tẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi kí ló ń ṣe ẹ̀ kí n kàn gbẹnu sí kan lẹ́ẹ̀kan kí n fi ẹlẹ̀ kí n sọ owó fún ẹ. kí ló fẹ́ gbẹnu sí èmi jọmọ bakery àbó mo jẹ́ àwọn ọmọ oníparada. ló pé kí n kàn gbẹnu sí ṣọ́fọ̀ wáyà fún ẹni no no no ṣọ́fọ̀ yìí sì sí bẹ́ẹ̀ ni. mo rò pé o ti ń mad eléyìí jọ nǹkan tí wọ́n lè gbẹnu sí. ṣé o jẹ́ nǹkan tẹ́mi lè gbẹnu sí mélòó lára ti yẹ. tó bá yẹ wá kórí burúkú ẹ kúrò lẹ́nu géètì wa. rètè mego lọrú ẹ rètè mego ni kí ló ṣe é ló bá dé kí ló ṣe é. ṣó yọnu ni mo má dàbí ìyá àti bàbá ẹ̀ máa ṣe fún ìlànà ó dàkúrú yẹ lọ́dọ̀ kó dàrán mọ́. ilé o lè gbà ah. ẹ ìwà àti ìtàlẹ̀ ẹ̀ ń jà tó ń sọ̀bọ̀ wá bí òkú tí ò fọmọ́lẹ̀. ọmọ òṣì tó wà ládùúgbò tó pera ẹ̀ lẹ́sẹ̀ńsán yẹn ló bá ń tẹ̀lé mi ló ń tòsí mi ló ń sáré tẹ̀lé mi ló lóun fẹ́ mi irú yẹn sí. extension Rebecca ta ló bọ̀jà tó yẹ sọmọ lọ́rùn báyìí. Rebecca bí wọ́n ṣe wá sọ kú ònú léèrè mo mọ̀ dáràn o ọlọ́run o bọ́n ṣe wá sọ kú ònú léèrè. àwa sọ pé extension kan tẹ̀lé ọ ìgbà wo sọ́kẹ́ẹ̀tì ò ní tẹ̀lé ọ ìgbà wo náà nípa wáyà jẹnẹrétọ̀ tẹ̀lé ọ ẹ̀gbọ́n ṣẹ́gun wáyà oníwáyà àná mo dáràn Rebecca ṣé ìwọ mọ̀ pé bí ìmúra yẹn bá ṣe rí irú ọkùnrin bẹ́ẹ̀ ni ó tẹ̀lé yẹn bó bá ṣe pé wọ́n múra bí ọmọ tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ńlé ṣé ó yẹ kí wọ́n wọ̀rọ̀ aṣọ ìjáde ìmúra rẹ ní ọ̀sọ̀rọ̀ ọkùnrin tí ó tẹ̀lé ọ bó bá múra jákujàku ọkùnrin jákujàku náà ni ó tẹ̀lé ọ bó múra dáadáa ọkùnrin dáadáa náà ni ó tẹ̀lé ọ ọwọ́ aṣọ ọwọ́ aṣọ tó èrò tètè dé èrò tètè dé tààrà èrò lánà fún so ti yọ bó bá yá yóò tó yí ọ. ọ̀dà mi máa lọ bí tẹ́ ẹ lọ́jà. kódà ha ọlọ́run o kí lẹ sáyé dà yín nìsín báyìí. olùsí oníbàwọn òbí wa ṣe bí ọ bọ́ọ̀lù ọ̀fọ̀n àti ní ọlọ́run ló mọ̀. mọ́mí kó tó di pọ́n kú gan tí wọ́n bí èmi pẹ̀lú rẹ̀ ìyá ò nídìí tó yìí ẹjọ́ rẹ kọ́ èmi ní mọ̀ ń wáṣọ rẹ wò bóyá wọ̀ọ́dí gan lọ wọ̀ọ́yìn mọ̀ nígbà tẹ́tẹ́ ti ń fọ̀ǹdì rebeka ọsì ń gbẹrù nǹkan báyìí sùn nù lé èmi sì ń wò tí mo jẹ́ gbọ́n rẹ̀ ìbèrè pé mo lọ ti fọ́n àwa lè yàn fọ́lù rẹ wọ́n sẹ́ ní fọ́lù rẹ ìgbà wọn kọ́ wà láì gan ní fọ́lù rẹ èyàn máa wà lórí Instagram kọ́ mọ́ tẹ̀lé tí wọ́n mọ̀ pé tó ń gbé kìí Instagram ni. tẹ́yàn bá fọ́lù yàn ní Instagram follow you I follow you back ọ̀ ń fọ́lù àwọn èèyàn kiri ládùúgbò ọ̀nà ìdá tẹ́ ẹ̀sẹ̀sùn ní mọ̀ tẹ̀lé ọ káàkiri ìgbà wọn náà ní fi power line kọ́ mọ́ fi fọ́lù mo dáràn ṣé kí ọmọ búmi lẹ́gbọ̀n burúkú ni tọ́ wa sọ yíya kúrò nílé ó lọ sí mo fẹ́ dínà ah! Rebecca wọ́n sì ń gbẹ́rù kan báyìí kiri inú àdúgbò ọwọ́ ọrú aṣọ yìí mọ̀ wọ́n ní wèrè ó dàbí dúrọ̀mù tán kó pure water sí pati ọjì ẹ̀mí bá dé Instagram stupid Facebook friend WhatsApp and and to go media social media eh, network bastard girl. Becky mo wà ń tà náà. Yeah, mo draw that dúró All right. mo wà ta ló wá girls hostel lọ́sàn-án. <laughs> ṣé mi lè lọ sí girls hostel ni ó fi gbé mi ìmọ̀yàn ń bẹ̀. ta ló mọ̀ ta ló fẹ́ wá wá síbẹ̀ ta ló mọ̀. <laughs> ta lè mímọ̀ ń bẹ̀. Eh. anyway Mati, ti ìgbẹ̀rẹ̀ lẹ́mìí gbóná àbúrò lékè ni mo lọ check in bẹ́ẹ̀ because ó ní iṣẹ́ kan tí mo ràn at the end of the day kò dá mi lóhùn mo dẹ́ ń pe fóònù ẹ̀ mo ń fóònù ẹ̀ kò gbé. ṣé o lè ah, actually mo bá a bọ̀ nǹkan tí mo ní kó bá mi ṣe kó bá mi ṣe ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ yẹn afọ ìgbà la máa lọ rí mọ́ sí. ẹ mò ń wò pé ká lọ ní weekend. weekend ṣé wàá okay fine. ẹ ń wà okay. okay fine. mo ní kí n wá gbé jáde náà rìn. mo fẹ́ jáde òun mi kí n jáde cause mo trust ẹ mo mọ̀ pé obìnrin ló wá wò mo trust ẹ. ṣé o believe me ni mo sọ pàbúrò lékè ni mo lọ check. ṣé o trust me ni. mo trust ẹ bọ. come on i'm taking you out. ọlọ́run mo feel like n jáde please. oh trust me i wanna take you out let's go. Becky. ìṣe lọmọdé yìí máa ń fẹ́ lẹ́pa lélẹ́yìí náà ó yẹ kó mọ̀ pé mi ò kì í jẹ lẹ́pa náà. òun jẹ lẹ́pa báwo eléyìí náà ń ṣe lẹ́pa ọmọ yìí náà ṣọ̀rọ̀ ajé náà wò náà alice sórí àwọn tí wọ́n ń wò yìí eh. tèmi bá pàdé ọmọ ẹnu ẹ lèmi máa ń kọ́ wò because tó bá rẹ̀ ẹnu ọmọ bẹ́ńjì ẹ̀ ṣe wá rí náà nìyẹn. <laughs> no because ó mọ̀ pé tèmi ò bá tí ì rí ọmọ tó jẹ́ pé figure eight yẹn tí mi bá ti rí pé fígọ̀ yẹn yọ dáadáa tó jẹ́ pé tí n bá ka ọwọ́ sókè kí n bá ẹran bẹ̀ tí máa wá gbé ọwọ́ yẹn wá sísàlẹ̀ kí n bá ẹran bẹ̀ tó jẹ́ pé shape ẹ̀ ó reveal ẹ̀ fún mi ó máa ọmọ mi ọlọ́run máa fún wọn ní beautiful shape ó máa wọ aṣọ wọn wá dàbò just like that kí ni wọ́n ń tà. Ah, ọ̀rẹ́ mi ó ti wọ́n wọ́n ṣá sí i yẹ sórí àwọn ọmọ tí wọ́n rí tó máa ń sọ pé ókè wọ́n ní yips yẹn wọ́n ní iwájú yẹn eh. ah, pákéjì ló wà ń bẹ ni tó máa ma túlẹ̀ báyìí wàá kọ́ni pé gbogbo ẹ̀ dàbí ìgbà tó ẹ̀kọ́ lé mm, gbogbo ẹ̀kọ́ máa kàn rẹ́ mọ́lẹ̀ ni. àwọn ọlọ́mọ ẹ̀ka bá fèkì o Ah, ìyẹn ló máa ṣọ́ra tí ẹdun náà ọmọ ilẹ̀ tó club ta lọ ọjọ́ yìí ọmọ ilẹ̀ tó bá pàdé yẹn ó ṣe gbogbo ẹ̀yẹ tó ọmọ tó wọ mínísítì kékeré yẹn kí ló ṣẹlẹ̀ ó bá mi sọ gbọ̀ngàn. ọmọlá lọmọ yẹn ṣùgbọ́n ẹ̀kú mi ò bá ọmọ yẹn sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ni mo lè kú. Ah, ó ti le tó yẹn. I'm telling you. Ah. ṣé o bí nǹkan tó mọ yẹn fi package ni ṣòro ọmọ yẹn ni ṣòrí ṣòrí ẹwà tí ọlọ́run fi sí ọmọ yẹn lára tó jẹ́ pé gbogbo nǹkan tó wà lára ẹ̀ bíi blomblom báyìí ni tó bá ń tẹ̀ á máa á ọmọlọ́mọ yẹn o ọmọlọ́mọ yẹn o. èmi kọ́ ọlọ́mọ yẹn mo ṣe kíni ẹ̀mí fọ ọlọ́ba mi ìrírú èrì láyé mi ìyẹn òun ṣe pákéjì àmúwálátọ̀ọ̀run lọ́mọ yẹn ọlọ́run máa ń gbọ́ ok ó fẹ́ máa sọ fún mi sìn pé ọmọ ìlẹ́yìn bẹ́ẹ̀ jọ ríra lọ́jọ́ yẹn sìn ẹ̀bẹ̀ fẹ́ sílé yẹn o. ok kí ló wá kù. ọ̀rẹ́ mi ó ti máa ń lè mọ ẹ̀jù gbogbo omi tó bá ti rí láyé ẹ̀ ṣá fífẹ́ ni gbogbo ẹ̀. ok ní sùúrù náà ok fún tọ́ńkọ́ báwo ló yẹ fẹ́ ṣe o sọ fún yẹn náà kó fẹ́ fẹ́ náà ni o ó fi gbogbo ọ̀rọ̀ àwọn fún tọ́ gbogbo ọ̀rọ̀ tó gbogbo ọmọ tó bá ti mọ̀ mọ́ mi fún náà fi gbogbo wọn lẹ̀ ṣòro ọmọ tó fẹ́ kó máa sọ̀rọ̀ ń pa ẹ̀ ó lọ́mọ bẹ́ẹ̀ kí wọn. Mm. I'm telling you. Oro. Ọmọ yẹn gbọ̀ngàn olóṣè kí ni. Bàbá ọjà ẹ̀sẹ̀ sàn. Ìwọ lẹ́nu pa èèyàn ti bá ní wáìsì ní wọ̀. Ọlẹ́yẹ lorúkọ mi jẹ tọ́yẹ bá mú máa ń mú gbogbo ara lé ni. Gbé sókè àbórí ẹ ìyá. Tí wàá tí wàá sọ fún ẹ. Sọ̀rọ̀ bàbá ọjà kò lè ní sinmi. Tí ìjẹ èèyàn blóńbló gbogbo òkò ọ̀tún ó lẹ́nu pa. Ilé máa ná ó máa ná ọbẹ̀ tó pì. Àbí lórí burúkú ni ẹ̀gbọ́n mi fi ń wọ ọkàn àbó ṣí èròjà. Wọ́n lẹ́nu pa. Ọlọ́yẹ máa rojọ́ ojú ọmọ ẹ ló ń bọ̀ ẹ̀ máa múra ń gọ̀. Jẹ́ kì í èèyàn ní láwùjọ onáyà máa wà láyé máa yà túpẹ́ àdáwọn kan akébòbò tọ́sọ́dà gbogbo Lagos state ilé ìlú wà lè máa yà ó Lukman ọ̀gẹ̀dẹ̀ gbogbo abilẹ̀gbà fún wọlé máa yà ó. máa rojọ́ òsì bẹ́ẹ̀ yẹn bá ń wọ wọlé sẹ́ ṣé fún sẹ́. ọmọdé olówó abúlé ṣòwò bíọ́lá gbogbo island ilé ò lẹ́nu pa ilé máa ń nọbẹ tó ń pìtò wọlé ni sọ àlọ́ dáa. àdìgbò ṣé fún yàn try ìbá fáwọn ọmọ island. ó ṣẹlẹ̀ báyìí bó ló tún àwọn eléyìí. wàá sọ yàrá ẹ ní. ṣé wọ́n kú bàbá rẹ̀ ló sọ wọ́n ló ṣe wá olóòdùkú náà wọ́n. wọ́n lè jọ. ọ̀gá mi ìjàpá kẹ́kọ̀ọ́ lè ní sinmi o ó gbà fún ẹ. ọmọ ẹja rè wọ́n lọ gbà ẹ̀ mọ́ ọ̀gá kí lẹ́sẹ̀ pẹ̀lú wọn tó ń gbé orí ẹ ìta orí ẹ pé ilẹgbẹgbẹ wọlé àròjọ bàbá dẹ̀ ní fún ọba ládé. lẹ́kùn ti lẹ́kùn wa. bàbá fún yín ọba ládé ẹ̀gbọ́n mi. kẹsọ kẹsọ ọláyé. ọláyé. ṣé òun gbọ́ rẹ̀. mò ń gbọ́ ẹ̀ sáṣẹ. ẹ̀ sáṣẹ mọ́jú ni o. ọmọ tèmi sáṣẹ. jẹ́ ń sọ kínní kan fún ọ ìrìn tí mo rìn ó tó gẹ́ kí ló lè tó bẹ̀ ọmọ mi lọlé àlàpà kan ẹ ibi tó ti rán ọ lẹ́nu àbá ń bẹ̀ ọtún ní hòtẹ́ẹ̀lì bíbá ẹni mọ̀ ń jẹ sí àdé hòtẹ́ẹ̀lì mo mọ ibi tí mo ti rìn dé. bàdá mi ibi tí mo mọ̀ pé ó máa ń wà lélẹ̀ a tún lè wà lọ sàlẹ̀ báyìí bóyá máa rí bẹ̀. dákúgbẹ́nu sọ ń jáde tí wọ́n bá jẹ́ èèyàn tó rìnrìn re ìwọ náà máa wò ìwọ náà máa wò tí wọ́n bá jẹ́ ẹni tí rìnrìn re ni ṣé ìwọ máa rìnrìn òru tí ẹ̀sẹ̀ ń sàn tí ó fi wá rẹ́pù rẹ̀ sọ́yà tún wò bọ̀ sí múra sọ́yà kọ́ múra báyìí tẹ̀lé mi ìwọ tó ẹ̀kọ́ múra pé ẹni tó bọ̀ tẹ̀ sọ̀mọ̀ pé ti gbà ó lórí ara ni ọmọ níwọ̀n tó yẹ pé ń jọ márẹ́jì rẹ o ọkọ rẹ ó yẹ kó wò pé òun bọ̀ lé sọ́lẹ̀ bá wọlé báyìí nítorí lè tá a bẹ extension lé wọn lè báwọn náà lé. ó dáa ní ìsìn o extension kan ó fi tipátipá bọ́ọ̀lù pọ̀ ṣé irú bí tí wọ́n ti bọ́ọ̀lù pọ̀ ìwọ náà máa wò ó síbẹ̀ ọ̀hún dórí bẹ́ẹ̀ ni bóòlù ẹ̀ ṣe gbádùn ara yín gan nù lé àlàpà. wọ́n ti gbẹ̀ǹkùlé wọ́n ti ibi tọkọ rẹ bá fẹ́ wọlé o kọ́kọ́rọ́ rẹ o kó fi wọlé o hmm ojú wíńdò náà gbà tán fi fọ́lẹ́kùn lé yín lọ tán wá kú ọ ní nǹkan lọ mo sọ fún wa àbí ìsọ fún ọ sójú ẹja bàbá bímọ nísìn ah tẹ́lẹ̀ èèyàn ló bímọ tán kọ́ dádì yóò mọ́mí yóò bọ̀dà yóò sísá yóò wíṣkì bọ̀dà yóò ọlọ́run ló mọ̀ nǹkan tọmọ tiẹ̀ ó kọ kò tí ẹ̀ lè kí ló fẹ́ yó yóò kàn máa wá tán lẹ́nu ni àmọ́ tó yẹ pé tàná ti rún ọ ìwọ náà tún máa wọ ẹ̀ tó lo bẹ́ẹ̀lì wọ́n tún rún ọ wọ́n fi pákọ́ rẹ̀ gbolẹ̀ ah bóòlù ṣe dùnmọ́ náà gbà tán ṣe irun ní tètè lọ lò gan-an a ah, ìwọ ọmọ yìí. ẹ ṣé ọmọ ta nílé tí wọ́n mọ̀ sùn a ti rìn káàkiri ní ìsìn àárẹ̀ a lè má rìn tọ́dún yóò fi parí. ọ̀dàgbọ̀n ẹlẹ́pà wa lọ sàlẹ̀ báyìí a máa rí ń bẹ jẹ́ a lọ. ẹ èmi abọmilẹ́sàn tí n bá tún fọ́lù ẹ lọ sí ẹni wí ẹ mọ́ call me a bastard ìyìn lọ́ọ̀bì kankan mọ́ gbogbo orin tá a ti rìn ẹ níbo la rò pé ọmọ ta mọ̀ sùn náà ọmọ ta dọ́ra kàlẹ́ndà níbo ni ó ti lò abẹ́ bíríìjì ni èmi ò tẹ̀lé ọlọ́mọ o èmi ò tẹ̀lé ọmọ kọ́ ọmọ dá wa. dáná ẹ tẹ̀lé mi ni o tẹ̀lé mi ni ẹ jẹ́ wa. a ṣe é mi mo ti gbọ́. bọ̀dá mi ṣé bẹ́ẹ̀ ṣe máa máa wò ó ní. ẹ ní wò ó wò ó ní. bá mi lójú pé ìwọ mi ṣé kò ṣe kò tí ń yóò fẹ́ babes hmm, is there something wrong in it. má ah, no. kò béwu dé. ọ̀rẹ́ mi kò béwu dé lóòótọ́ but look before you leap. èmi náà ti ń ro ṣùgbọ́n ọmọ páàkì ìṣọmọdé mọ́. that's true. wo ẹwà tó bá tiẹ̀ fọ́ ń bù gan-an ọkùnrin pọ̀ ń ta gan. wàá mú tiẹ̀ ní wàá pick by pé wàá mọ ọkùnrin ni ọkùnrin pọ̀ gan. mo jẹ́rìí ìwọ. ojú bọ̀bọ̀ yẹn tutù ju kó fọ́nbù lọ. ṣé ìwọ mọ̀ pé ẹni tójú ẹ̀ bá tutù gangan lògbólògbò. ìyẹn kì í ṣògbólògbò idu you kí ló dé idu. but no dey put mouth on top my matter i no like am mi ò like ẹ rárá tí bá sọ̀rọ̀ má dà sí i kí ló ṣẹlẹ̀. anyway ẹ̀yin ọ̀rẹ́ hmm, lárí má fẹ́ ṣe bẹ́ẹ̀ dé láìpẹ́ yìí. Eh? Ah! ẹ ẹ ọmọ nígbà ẹ wọ ẹ wọ ẹyin ògbọ́n ẹ gbọ́ pé ẹ eh, boyfriend ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀. hand to that ọlọ́run báyìí pé kó jẹ́ ká rọra fi sílẹ̀ bó ṣe wà yìí ó máa enjoy me more as a friend than uh, level tó fẹ́ máa try láti gbé wọlé pé bóyá ká máa fẹ́ra wa yẹn. yes darling. ṣó ọkọ yes mm-hmm. and i mean when it comes to you, I can do and check, I will do everything. Not checking. But for really bon. Two years ago, I mean, I've got admission on my name. Okay, okay, okay, okay. I have an answer. You do. Oh, please, more. All darling. Eh, ṣé le fumini mi ní àyè dára sí mi. Yẹmisí àbí Folúkẹ́ mo ṣọ́ pé ìkànnì wọn máa lè ṣe at least seventy percent bíi èmi just to feel in the gap for you. Start that a joke? Mm-hmm. Ó ní fẹ́ bá mi bá dáwà sí mi medical school. Ah, ṣé mi ìwọ́n lẹ́tẹ̀lẹ́ kí tó kù sí ẹ̀? What sort of joke is that? mẹ́jà ni kí ló ṣẹlẹ̀ ṣé ò lè dá lọ ni. má bú mi o tó bá mọ̀ pé ò tí ì ni kò sọ. ọ̀rẹ́ ò kì í yọ̀ rẹ̀. a friend in need is a friend indeed. má fi lọ̀ mí dá sí i abojúgun lẹ́gbẹ̀ẹ́ ti. bẹ́ẹ̀kì ọ̀rẹ́ mi ó lè ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. madam ẹ sọ gbogbo eré dìrọ̀lẹ́ tí ń bá dé. madam bí n pé o kí ló tún dé o ṣé iná ò tí ì rẹ́dí láti máa lọ. ó ah, jẹ́ máa lọ́ntì ẹ̀ lórí mo ṣe wà ó di twelve kí ní lecture. ok o see you guys later. Bye. See you, girl. Ọ̀gá ẹ̀rí pọ̀. Ah, pákéjì ọmọ náà lágbára. Kí ló dé ọ̀rẹ́ mi? Ìwọ, mo mọ gbẹ́bọ̀rùn tó fẹ́ ṣe. Ah, wọ́n tún dé. Arínú ròde. Olùmọ̀ràn ọkàn. Èmi nìyẹn o. Èmi lẹ́yìn méjèèjì bá wí. Ókè, má wọlé. Má bínú ṣùgbọ́n má bínú. Já mi sí. Jẹ́ ká mú mọ̀ kémi láì gbẹ́bọ̀rùn. So ẹ tẹ̀lé dà ti gbọ́. Ẹ kọ́kọ́ fi mí ṣe ẹ̀yẹ náà. Ṣèbí torí ọ̀rọ̀ Mr. Tamata sẹ́yìn. Hmm òjè. òjè marina fẹsẹ̀ gungun kí ibẹ̀ má ṣẹ̀dá. ọ̀gbẹ́ni dàgbàsókè dàgbàsókè. Mr. Tamátàṣe ẹ jọ kí ló dé tí GP ọmọ ẹlẹ́mi tó sì tún fi lò tó wá lọ di pé GP ẹ wà ní one point two. ó sì lò ní. ah ṣe one point two ò lò ṣé ìwọ ò mọ̀ yìí pé pass level ló wà ẹ o jẹ́ kí mi wá sọ nǹkan fún ẹ èmi ò mọ nípa ẹ o rí kó change sí four point five mi ìfẹ́ four point five point one o four point five so èmi ò dẹ̀ fẹ́ mọ bó ṣe fẹ́ ṣe. mo ti ṣe lórí ẹ mo ti ṣe lórí course tèmi. gbogbo ilé tó ń sọ yẹn ò kàn mí kí ló kẹ́mi pẹ̀lú subject ẹyọ kan ló ń kọ ẹ mo mọ̀ pé subject kan ló ń kọ o ti fún ní àbí yes sọ fún àwọn wèrè yòókù tẹjọ jẹjẹ sọra yín síbẹ̀ wọn bẹ́ẹ̀ sì máa ń ṣe láàrin ara yín jẹ́ kí ọmọ yẹn mo fẹ́ rí gbogbo courses tó kù tó fẹ́ ṣe báyìí láti sìn lọ hee ni ó dẹ̀ gbọ́dọ̀ wọ four point five ètò ti ṣe tẹ́yìn tó ti jẹ́ pé ó fẹ́ gan lọ́mọ bó ṣe máa ṣe kò lè túnṣẹ́ kankan kọ́ ọ̀ sóti yẹn sìn kò ìwọ ò tí ì wọlé ń gbà ẹ ò tí ì wà nù ọgbà ń gbà ẹ ìgbà tẹ́mi ń ṣe dìgírì mi lọ́wọ́ mi báyìí o ìwọ nù ọgbà yìí lọ bèrè èmi bí mo ṣe wà first class ni mo bá jáde masters tí mo tún ṣe ìgàn wọn bí ya wọn rí wọn bí wọn rí ọ̀dọ̀ kò wù mí kí n parí náà bọ́ tí mo bá tún wá parí masters yẹn tí mo bá tún sọ pé mo fẹ́ kọ gbogbo òwe kan mo fẹ́ di doctor ìwọ ló máa máa kọ́ torí mi kan fẹ́ di professor but bó ṣe wà ó ti gba sẹ́ǹtì ẹ̀ nìyẹn iṣẹ́ tó máa ṣe kú nìyẹn ibi ni màá ti di doctor ibi ni màá ti di professor gbogbo gbogbo nǹkan tó yẹ kí n kọ gbogbo ìwé tó yẹ kí n pépà ni màá kọ ìwọ ló máa kọ true or false. noted sir. ẹhẹ so ti jẹ bó ṣe máa jẹ nìyí you can get into your car and. Uh, kí n wọlé. get into your car jọ. èyí eh, ah, ah. jẹ́ kí n lọ tán kó tó move ní màá bẹ́ẹ̀ tilẹ̀kùn náà. ìlú wa. Eh, eh, eh, ta ló ń sọ̀rọ̀. èmi bẹ́ẹ̀kì ni ibi tẹ́mi bá ti ń dún ẹ̀ tí ẹ̀ nílé dùn rárá. wọ́n bí èmi ò rán ẹ o mi ò dẹ̀ ráyè títí ẹ rárá torí pé mo mọ̀ pé èmi àti ẹ kò tún wáá ṣe wọ nìkan mò ń bá wí èmi àti ẹ káwọn tó kù ẹ kọ́ máa gbọ́ èmi àti yín àjọ sí the same category rárá lẹ́bù wa ò jọra wọn rárá mo jìnnà mọ́ àjìnà sí yín bàjẹ́bàjẹ́ ṣùgbọ́n mo nǹkan ẹ̀kan tí mo fẹ́ kó da ẹ lójú kó máa gbọ́ kó máa gbọ́ kò yẹ kó máa gbọ́ kó máa gbọ́ Láńre àtiwọ àti mi ò fẹ́ rí yín pọ̀ mọ́ ọjọ́ tí bá rí yín pọ̀ wá pọn ìdí nìyẹn. <laughs> wo bàbá làárọ̀ ló pa you would do nothing ìwọ wo ó fẹ́ tẹ̀ ni wo jẹ́ sọ fún ẹ o kò máa tẹ́ lásán ni. kò ní tẹ́ lásán wàá tún blame ara ẹ pẹ̀lú. ẹ ṣùṣ gbẹ̀nu ẹ sàn keep quiet ló ń jẹ́ bẹ́ẹ̀ yé máa dún bí agolo milk tó wà ẹ̀ ń tì ẹ wá ní sùúrù náà. ká lọ ń wèrè ilé iná ká lọ ń wèrè iná. ewé jẹ́ sọ́kìtì kan fún yín dáadáa o àti ṣe sàárù kan ní. ẹ ó ti tún ẹ gbẹnu dákẹ́ kí ló ń ṣe ẹ àwa mọ̀ pé skul nìyí a kì í ṣe sàwáwò àìwé ló ṣí. o fún ní gan irú stinking thing irú small thing irú rádaràda yìí tí òun ló yẹ kó máa bad boyfriend. ẹ jọ ta ló sọ̀rọ̀ ẹ wo ẹ wo ẹ bá jẹ́ ká dín pẹ̀lú àwọn kìíní. oníjọ sáwọn eléyìí ẹ jà máa ṣe. ẹ jà tẹ́yìn pin. ẹ kí ló dé ṣe é lọ́kọ́. but seriously tí kúkúrú fún tàtà àwọn ọlọ́ba tiẹ̀ gbọ́n ewu tẹ gbẹ́ wọn ní gíga tiẹ̀ sọ́ọ̀mù ní gíga tiẹ̀. fẹ́mi mi láàbò yẹn blame mi o ṣé mi ni mo kọ́kọ́ lọ bá ni. Oh, o ṣé olùkọ́ ló bá ni fún yẹn fọ́mẹ́sàn lọ́fẹ́ gbọ́ ọ̀rẹ́ ti di topic ní campus ó di everybody ti mọ̀ tàtà tẹ̀wọ́ every dick tọ́mọ̀ náà ti mọ̀ ń pa ẹ̀ kí ló ṣe náà. ṣó ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí ni ṣé mo máa ń jàánu campus ni àmà ní easy going person kí ló dé tó wá gbé ọ̀rọ̀ ẹ̀ eh, fún tọ́ tó gbé sórí kokoko báyìí kí ló ń ṣe ẹ̀ náà. wo tí o bá dé tí sọ fún gbọ́n kó gbọ́ mi my advice for you is go show ẹ lọ́dọ̀ fún tọ́ show ẹ gé lọ́dọ̀ fún tọ́ ló ti gbọ́. ó dùn mí. ṣé ẹ lọ wá lójú báyìí. ó sọ́ọ̀sì ìyàkùn fọ́ọ̀nì. má bínú dé o kò sígbà tí wàhálà ò ní ṣẹlẹ̀ nínú ilé ìwé lórí bíbá yìí ni mo drop wa handbag mi sí. dídídídídídídí tí ó ti jí ẹ jókòó sára dáadáa. wo jọ ń torí ọlọ́run bá mi kìlọ̀ fún ọ̀rẹ́ o bá mi kìlọ̀ fún Yẹ́misí náà. ó kí tó ní Yẹ́misí ṣe this time around kí ló ṣe. kí ni Yẹ́misí ò ní ṣe kí ni kò ní ṣe Yẹ́misí ò lọ́rọ̀ ọgbọ́n kí ni problem ẹ pẹ̀lú mi àbá tí mo gbé sílẹ̀ bíbá yìí òun ló tún ti gbé jáde. ṣé wo mọ̀ pé alẹ́ tí lápá náà máa ń pèrò èèyàn bẹ́ẹ̀ yẹn ni ẹranko ni wọn kò sí bó ṣe lè bá wọn sọ̀rọ̀ títí títí tó wọn ò ní gbọ́ kò létí kan báyìí tó máa ń sọ̀rọ̀ sí alétí lápá ni. jọjọ kí ni mo bá lẹ́nu tó sọ́ọ̀sì náà èmi ẹranko èmi ewúrẹ́ must be very stupid. oríwọ̀ gan òpin orí ẹ̀ dàrú ta ni ta ló ní kó má ṣiṣẹ́ owó kó má ra báàgì títí ẹ̀ ọ̀lẹ́ òṣì orí bàbá gẹ̀jà re iṣẹ́ ọwọ́ yóò bá tóyin jẹ́ á wáṣẹ́ mi fún ra kí ni problem ìgbọ́dọ̀ kí ni problem ìgbọ́dọ̀. wo fún tán ṣàmà bínú ọ̀rẹ́ mi sórí ìgbà tí mo wọ red shoes mo ní kí n gbé red bag ẹ náà sí. jọ́n torí ọlọ́run owó rẹ̀ ṣì o fẹ́ gbé red bag o lè ra títí ẹ ọlọ́run mo fi bẹ̀ kí ló dé ṣé wọ́n ní ẹ mọ́ mi ni ṣá ni ẹ mọ́ mi nítorí ọlọ́run ah, ah, ẹ báàgì oníbáàgì kò ní nǹkan ló máa wọ̀ ló máa wọ̀ lójú bẹ́ẹ̀ òṣì sọ̀hún kó lọ́ọ́ ra títí oníranù òṣì. ṣé ìwọ ń bú ó máa gbé e sí ẹ máa ń sọ ṣe ṣe ẹjú ẹ kọ. ìwọ tó sọ ṣé òkè yábra ìwọ ni. èmi èmi yábra ìwọ ni. bẹ́ẹ̀ ni òṣè ìwọ ṣé wọn ní ìwọ ṣé aláìwọ ni mò ń wà. bẹ́ẹ̀ ni ìwọ tó wọ ni mò ń wà no kí ló ń gbéra ok ok tell me tell me mo ní kí ló wà láàrin wa àti bọ̀bọ̀ yìí. mi ní kankan pẹ̀lú ẹ̀. o kò sí kankan lára ẹ méjèèjì mo jẹ́ kí n sọ fún ẹ mi ṣẹ̀ṣẹ̀ dẹ́kù mo ti dẹ́kù tipẹ́ mo mọ bó ṣe lọ so ìwọ sọ fún mi pé tí wọ́n ti bọ̀bọ̀ yìí ṣe dìmọ́ra yín tẹ́ ṣe ọ̀gàrà yín òun sọ fún mi pé kò sí kankan láàrin yín. láǹre o mo tiẹ̀ fẹ́ bi ẹ́ mo lo ti rí picture ìgangan. don't ask me foolish question ibo lèmi ti rí wọ́n bí mi pé báwo lèmi ṣe rí picture báwo mo ṣe ní rí picture ìwọ wọ́n dì mẹ́ wọ́n sún ṣe wọ́n ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n á bí mi pé báwo mo ṣe rí picture. báwo ló ṣe ń ṣe báyìí. o ò ní láti bá mi sọ anything o ò ní láti defend ẹ. ó kejì àlọ́ fọlọ́. no don't don't follow me. padà sọ sí ẹ̀ mo ní kó padà má tẹ̀lé mi o má tẹ̀lé mi o. láàrin. má tẹ̀lé mi. ọlọ́run ló yọ mí o àwọn gáàsì tàn tó yẹn wọn láwọn ò pa. ṣàkóso gé wọ́n lé ẹ àbí. èmi làwọn ṣàtọ̀ àbúlé orí burúkú ni wọ́n lé ẹ wọ́n bẹ̀ wò lè dúró o tún wá débi òun gbomi lọ́wọ́ mi àti òsì èrè ni màá pàdán ti ga lórí ẹ̀ àbẹ́ màá wo olóṣì sa wọ́n lé ẹbọ láti ibẹ̀ ẹ̀hún dẹ̀ tún sọ pé kí lórúkọ tún sáré wá dígbà tó fẹ́ máa gbomi lọ́wọ́ mi. bàbá àwọn ẹsẹ̀ ń bẹ́ẹ̀ sípẹ́ àlà ẹ̀tún nǹkan tó ṣe é sìn. dà wípé ó ti lọ ṣe ìranu ẹ̀ síbi tí ò dà. àwọn èèyàn gbọ́ let's go. gbogbo ló stupid now láti máa date àwọn students ẹ. ẹ wò girls ibi táyé bá kọjú sí ló yẹ ká bá wọn kọjú sí o ayé ń ṣerú ẹ̀ mẹ́. abẹ́ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ayé ń ṣòro ẹ̀. gbogbo èèyàn ló rò pé ó jọ ẹ. pípé ah! ò ti kàn mí má sọ̀rọ̀ sí mi rárá ó wù mí kí n máa déètì lẹ́kítọ́rà mi àbí kí ló kún hmm. ẹ mẹ́. kò ẹjú mi nǹkan tẹ̀mí ní kí n sọ fún ẹ nìyẹn o. Becky nǹkan tèmi náà fẹ́ bẹ́ẹ̀ sọ fẹ́lẹ̀ nìyẹn ó ti tó sì mí rí mi kàn gbà fún mi. rí mi mo sọ lẹ́ẹ̀kan mo ní mo mọ nǹkan tó fẹ́ sọ ṣetán. Eke hmm. my hobby. thank you. later sọ dùn kí ló wà ní kí mo jọ jíjẹ. yorùbá rẹ follow your mind sórí èmi nǹkan tó bá sọ pé ó fẹ́ ṣe báyìí gbogbo ẹ̀ máa bẹ́ẹ̀ ṣe o but ah, come to think of it girls kò sí nǹkan tó bad ni kéèyàn date lecturer ẹ o. ẹ là má jẹun bínú sí ẹ o tí má tiẹ̀ fẹ́ fẹ́yàn ṣé atamátàsé ni màá wá fẹ́ ni. Ah, ah. ìranù abaṣọ. tí n bá pè é kò pé kọ́ mi gbogbo àwọn text message tí mo send sí kò reply mi i mean tí n bá sọ fún pé mò ń bọ̀ bí arígbé kí n má wá sílé òun bá mi bá sọ̀rọ̀. ẹ wo ẹ ní bínú ni i know phone Funtua is not like that actually ó sọ wípé òun ní àwọn issues kan tó ń bọ́dà òun. ẹ bọ́ tẹ́nísì bá ti wá ń bọ́dà mind ẹ̀ ṣùgbọ́n ó máa sọ fún mi ó máa share pẹ̀lú mi now that is why we are lovers. ẹ ní bínú náà ni màá sọ kí n tiẹ̀ láti máa bẹ̀ kó má bínú àbí kó bínú kí ni problem ẹ láti máa bẹ̀ kó má bínú àbí kó bínú come what's your problem. kí ni problem ẹ ṣóun ló wà bẹ́ẹ̀ pàtó ask me out ni àbúrò wà bẹ́ẹ̀ nígbà tí mo gbà fún ẹni. excuse me let me talk please i don't like it kí ló dé ṣé wọn ló fẹ́ bá mi fẹ́ ni mi ò láìkí ẹ o mi láìkí ẹ jọ. kí ló dé o ti rò mí fọṣọ o ti rò mí fàjẹ wọn dẹ̀ lẹ́bọ ọṣọ ẹbọ àjẹ́ òṣèrú. ẹ̀ẹ́n sọ èmi lóṣù èmi là jẹ́ fún tán. àjẹ́ bíi ti tiẹ̀ ni mò ń tọ́ ẹ̀ láti sọ ó ti rojọ́ fáwọn èèyàn mi náà ṣọmọ èèyàn tó ti rojọ́ fún ni ṣó fẹ́ pa mí ni tí ó torí ọlọ́run ẹ̀bù aláròká nìkan ni òṣèlú má pa mí o má pa mí ṣé dandan ni tó bá pa mí jọ̀ta ló fẹ́ fẹ́ mi. ṣé tó rọjú mọ̀ pé fẹ́ fojú ó fẹ́ fojú bọ́ṣọ lára mi ni. excuse me jọ. ó dàgbé nǹkan tí ojú mi fẹ́ rí náà nítorí ẹ̀ ọmọ pẹ̀lẹ́ta. kọ́lẹ̀ pè é tó bá pè ó gbọ́dọ̀ bí kọ́lẹ̀ ọ gbọ́dọ̀ pé jáde jọkọ̀ lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́tà jáde ọ̀rẹ́ mi ni kò ṣáà ṣọ̀rẹ́ ẹ. ẹ má ṣáà bínú. fi ilẹ̀ jọjẹ́ kó bínú. sọ rádaràdà ó bóyá rí ó tiẹ̀ máa ń fi òpó òun á ń sàn mi á fẹ́ máa fi yẹn fi máa kọ́ mi lómi ọbẹ̀ lọ. fún tọ́ kí ni problem náà ó ṣe bọ́kùn ìsọ̀ bẹ́ẹ̀ yẹn. ṣákùnrin lélẹ́yìn ṣé ọkùnrin lélẹ́yìn tó bọ́ta yìí ẹ́ eléyìí ò kí ń ṣọkùnrin kò ń ṣọkùnrin rárá. lọ́ọ̀dì sọ̀rọ̀ tó ṣe fà. fífi sílẹ̀ fífi sílẹ̀ ṣọ́fẹ́fẹ́ ni ṣọ́fẹ́fẹ́ ni kí ni problem ẹ àwọn ọdẹ pakuru mọ mi lórí boyfriend mi ṣọtí àti out kì í fàyè lẹ fún yín. fojú ẹ̀ náà fún tán. please jọ. èmi ni ìyá ẹ̀ ń yọ̀bọ̀n sí màá fi màá fi blẹ́ẹ̀tì màá fi rán bàṣẹ lọ́rùn àbọ̀lẹ́ burúkú ni ẹ̀ ni èmi ṣàtìmọ̀ ìyá ẹ̀ fún na ṣọkú ti pẹ́ ti pẹ́ nínú ọgbà yàrá ẹ̀dẹ̀ ló fún ẹ chance bọ̀ ìyá ẹ̀ lẹ́nu. èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ọ̀gbẹ́ni ẹ kúrò lórí ẹ̀. ṣé lọ́wọ́ ṣà ẹ tó bẹ́ẹ̀. number one àbáwọn ilé ilẹjọ mùsùn tó jọ gàwọn làbá lẹjọ any fuck up must be taken off àwọn ilé ìwọ́n ti fuck up wọ́n lè máa jẹrẹ ni. ogún òjìyàn mùsùn ni ọ̀gá igan mùsùn ni ọ̀gá igan ò lè ra kò lè máa kò lè máa fọwọ́ sọ̀rọ̀ àwájú mi. àlàyé àwọn ilé òsì ní maps ẹ ọlọ́ọ̀ kọ irọ́ kò ń ṣàwọn ilé. àlàyé ẹ wá sí lásìkò campaign before election ṣáà lè fẹ́ máa dórí mú àánú ọgbà ẹni lẹ́yìn ká ṣeré síra ká bójú wọn jẹ́ ó yá. Ah, ẹran bẹ́ẹ̀ ni ẹ kò bẹ̀ ni tí ẹ dẹ̀ máa bàjẹ́. yẹ ẹ ṣòpó olóògùn jẹ́ ká jana ọ́. okay ó yá wait now. èmi ń gbọ́ olóògùn ẹ̀ ẹ́ ṣẹ́jẹ̀ ẹ̀ ẹ́ ṣọ́. ariwo olókè. Ah, ah, ṣùgbọ́n ilé ìwọ̀ pé mi ń pẹ́ atẹ́ǹkan what's your problem. ṣé o fẹ́ sọ pé òun gbọ́ pàǹtí ẹ̀ látẹ̀kọ̀. mo ń gbọ́ mo ń dáhùn náà ẹ̀dẹ̀ ń pariwo folúkẹ́ folúkẹ́ folúkẹ́ ó dà ẹ má bínú. ó bẹ́ tàbí ṣe apologize wọn. wo tiẹ̀ ní sùúrù náà ọ̀rọ̀ ẹ̀ fún tọ́ kí ló ń ṣe what's her problem. adé ń bá sọ látàárọ̀ o lè imagine ṣùgbọ́n kò dáa ló ń ṣà kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ ajá ni o ẹran ni o ẹ̀rẹ́kùn ti ẹ̀ wíwọ rárá what's wrong with that. ó sún mi o látẹ̀kọ́ tá a ti dé láti supermarket ló ti dá jókòó bẹ́ẹ̀ yẹn kí ló ṣe kí ló ṣe you can't just imagine ó dà pọ̀rọ̀ gift ti Becky ra supermarket lẹ́ẹ̀kan yẹn ni o. Becky ta ló jẹ́ Becky. lè gẹ́ tó wà ní the other hostel. ok ó ti yé mi ó ti yé mi sí. mo mí pé nítorí gift lọ́rẹ́ ṣe ń tajú ọjọ́ bẹ́ẹ̀ ṣé gift tán lọ́jà ni àbọ̀ wá supermarket bòmí kò rí rẹ́ra but I don't understand. ah hold on ẹsẹ̀ tó náà ń ṣe. ó mì ní pé nítorí gift ti a rí tí Becky wá padà rà ni fún tó ṣe fún wa ní She must be very, very sick. Okay, when you pull her out. No, I think there is more to it. I don't care. Any girls? Dino. Dino. Dino. Look kí ló ń ṣe ẹ́? Kí lè kí là ń pẹ́ gan-an? Kí lè kọ́ tí kí kí lè rí ẹ ìjọba bá yín sọ títí tí ẹ gbọ́ sukùl tukọ̀ tó ti nàbà yín sọ ẹ gbọ́ nínú òde mọ̀ tó dé mọ̀ ìgbà tí mo náà gbà yìí wọ́n lọ mi títí mi down even you mo kọ́ tó ṣe fún mi dínú ọba náà wọ́n ti pàṣẹ́gun owó ìsìlẹ̀ fẹ̀ dànù ó dẹ́kun pa yìí ó dẹ́kun pa bàbá ẹ̀ ṣé ẹ ṣe ẹjọ ṣé ẹ tó bá kókò tó ń dímọ̀ náà rẹ mi ẹ sọ fún ẹgbà mi. àbí yorùbá yẹn tó bá kú wọn tún máa ń rí ni tí ẹ ti gbé nìyẹn. ọmọ bọ̀bọ̀ yẹn kàn lọ waste life ara ẹ̀ dànù ni tó bá ń bá yín sọ kẹrin ẹ̀ ní gbọ́ ẹ máa nẹ́fẹ̀ẹ́ ṣe kọ́ tẹ̀bí nǹkan tẹ́fẹ́ rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀bẹ̀ ó dẹ̀bẹ̀ sọ títí títí tí ó mi me kí ni next sí. ẹ wo ṣe rí mi ò tẹ lẹ́jọ́ tí mo lè bá yín rojú because gbogbo nǹkan tẹ̀ ń sọ látẹ̀ nǹkan gan-an ṣe ló ó mórí fọ́ mi bí mo ṣe wà ṣé ẹ máa sọ fún mi pé ẹ̀gbọ́n ogun gbalagbà láti láyọ̀n ṣe inú ọgbà yìí ni àbí ṣé láyọ̀n ló fẹ́ máa jú ọ̀nà fáwa inú ọgbà yìí ni no ẹ kàn sọ fún mi náà ẹ sọ ṣé láyọ̀n ló fẹ́ máa jú ọ̀nà fún wa ọgbà yìí mo dẹ̀ fẹ́ kí kinní kan yé yín gbọ́dọ̀ ṣe wà àyẹ̀wò ṣì ń lọ lórí ẹ̀ ẹ lọ kọ́lẹ̀ ẹ ẹ rí i pé mo sọ bẹ́ẹ̀. ọmọ ọba àwọn ọlọ́gbà yẹn sọ gbogbo yẹn o ti gbọ́ báyẹn sìn sori nǹkan tí mo kàn máa ní máa ń láti sọ fún yín sí ni pé jọ̀ọ́ torí ọlọ́run orúkọ tí mo build nìfẹ́ kò bàjẹ́ kò yí sí nígboro tó ń pariwo wọn kìlò kiri mu nǹkan tó jù mí rí jọ̀ọ́ ṣe fún lèmi fásifọ̀ náà ṣùgbọ́n kò jọ̀ọ́ jọ̀ọ́ nǹkan tí mo jẹ mi fẹ́ fún àwọn abèrè lọ́wọ́ mi o. o oh boy na the money wey me i get i wan borrow you kiti kanko no be fight ọ̀pẹ̀lẹ́ngẹ́ can destroy wúwà kàjẹ́jẹ́ never make trouble owó tèmi ní òun ni mo yá yẹn. ṣùgbọ́n tí o bá ní ẹ̀mí ara ẹ̀ lò tí wọ́n fẹ́ kí bàbá ẹ̀ waste palm wẹ̀ báwo náà bá yẹn báwo náà bá ilé ni máa pa ilé ni ṣú àyẹ ṣé ibi tó wà yìí tó kà tó sí. bóyá máa jẹ. Ah, ah, eh. ọmọ yìí bọ́ ìdìdọ̀wọ́ tó bá pẹ́ ó pé orí ó rẹ̀ kí. ìwọ àti tani. it was stupid football girl ẹjọ kí ló tún pààyàn àti fún tọpọ báyìí. wà á mọ̀ pé neighbors ní òru àtọ̀sọ́hún pàdé kí ló tún mú yín kí ló fi pàdé náà kí ló mú yín pàdé. ẹ mà ṣe o ẹ ṣe kọ lábàdé supermarket pé kí Becky ra gift tó fẹ́ rà bó ṣe mú gift báyìí ṣàdédé ni fún tọ́dé lónìí òun lòun ní gift o òun ti ra síbẹ̀ o in fact òun lòun gbé síbẹ̀ o ó mà serious o tẹ́ bá rọ̀rọ̀ yìí ṣé ni mo kàn ń wò báyìí. Ah, ah, ṣó ya wèrè ni. ó mà ya wèrè gidi kẹ. ṣé gift yẹn nìkan ló wà bẹ́ẹ̀ ni. i wonder o ẹjọ torí Ọlọ́run orú gift wo ni náà. Hmm, òórọ̀ yẹn ò ń kọjú ṣálàfin rebì kan ni. ìyá náà náà yẹ fẹ́ pé kó lọ lóyún mi àbí tí bá ní ìdòyún mi ní sọ pé ah, mo ní ìdòyún mo ti ṣe láti ṣe bàbá o wà lóyún wa ó pè é. wà ní báyìí. bákan náà ṣì ni láàrin òun àgbékọ́ mi. kò gbé kọ̀lẹ̀. kò gbé ọkùnrin máa burú o ọkùnrin ò mà lè rọrùn wọ o ah! ọ̀dájú abiyamọ ni bọ̀bọ̀ yìí o so ó fún ẹ lóyún tán kò wá pì kọ́lẹ̀ mọ́. kò gbé o. ó dà fún mi fòní jẹ́ kí n pè. ní máa plan fún my plan for me. I'm not ready. I'm not ready to be a father. I'm not ready. Ó máa rí nǹkan píkẹ́. Kò pí kọ́ mi, kò píkì tiẹ̀ náà. Ẹ̀sìn Hmm. Wo? Oh, it is well. Kò sẹ́sì tó dé, ẹ̀sìn kankan ò dé. Kọ́lọ̀ jẹ́ ká ṣetán ká sáfàn láyé àtàlàfíà ni. Má jọ sùn. Ọlọ́run á jẹ́ ká ṣetán láyé àtàlàfíà wàá rù wàá sọ láyà àtàlàfíà ṣùgbọ́n ẹ má rò mọ́ dáàdi nǹkan. àwọn náà mo ṣe bá sọ̀rọ̀ tán lórí fóònù kí n tó tún try òun again. kíni Rebecca Rebecca àyè ní ìṣẹ́jú ẹkún rẹ̀ kò yẹ kó tí ì máa sunkún inú mi tiẹ̀ ló pé ọ̀sọ̀ continuity ni sọ pé ibi tó jòkó sí jọ́nà lọ́hùn rè nígbà tó tó gún lẹ́tà wálé tó ní àwọn tí wọ́n tí wọ́n tèmi tó ń jọ́nà lọ́hùn ọlọ́run ló jẹ́jẹ́ sọ owó òkín tó ra mọ́tì fún ọjọ́ lọ́hùn mọ́tì mi ò bá mọ̀ bí ọba yìí à ìwọ ìwọ ìwọ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo bọ́ sọ ó ti ẹ̀ dá ó da tó wọnú orin àyùbá lọ tani ìwé la ní kọ́mọ̀ ó kà oyún lọ máa lọ gírì gẹ̀yìn gẹ̀yìn gẹ̀yìn gẹ̀yìn gírì gẹ̀yìn gẹ̀yìn ọlọ́run ní jẹ́ kó wọ́n sọ rẹ́kọ́ọ̀dù nù torí tó bá dijọ́ ọ̀pọ̀ mọ́ rẹ ara wọn tọ́jú sínú ó yẹ kínú rẹ máa dùn ní ah, ìwọ tó yẹ pé jẹ́jẹ́ jẹ́jẹ́ ọ̀dá wáyé ni nígbà tó sì dáyé ọ rí pé ọ̀lì dágbáyé ọ̀tún ìnváìtì èèyàn wá látọ̀run kán á máa bọ́ ọ gbé ìwọ ìwọ ìwọ ọmọ Rebeka tí wọ́n sọ Rebeka ọ̀wádìílé ìwé ọ̀níwọ̀ bẹ́kì bẹ́kì tó kọnu bẹ́kì ó kọ lábẹ́ gbogbo ọ̀rọ̀ tí mo bọ́ sọ àwa ràn lọ léwu ọ̀wá gbóyún wálé ẹ o kí n sọ kí nìkan fún ọ gbọ́dọ̀ sẹ́yìn wọn ti wọn ti mẹ́ta lẹ́ẹ̀rí kan sẹ́yìn kí ni irú ẹkún wò nù sẹ́kún ni wọ́n sùn yìí máa wò ẹkún lọ sùn tí inú ń bí yàn tẹ́lómi ó sunkún báyìí tẹ́yìn tẹ́kùnrin ó wù yàn bí kó máa sunkún lójoojúmọ́ máa wo wọn wá ṣe ń sunkún gbàtí salisa mọ́tò bàjẹ́ ah, ọ tí ìráyè ẹkún ọ tí ìráyè ẹkún sùn ìwọ ìwọ ìwọ ó ọ gbọ́dọ̀ sẹ́yìn wọn àti ìbí mẹ́ta láìrí ọ gbọ́dọ̀ sẹ́yìn. ẹ àdúrà tí mo tún gbà sọ́lọ̀ ni pé ìbejì ni kó bá mi ṣe fún ọ kó ṣe wàhálà kẹ́mi ẹ̀ bẹ́ẹ̀ mọ́ àwọn méjèèjì káwọn ọmọ ìjà sí bọ́ọ̀lù tì í káwọn ọmọ ìjà tọ́wọ́ bá rù ọ́ ọ́ ọ́. mo admit rẹ ni. ṣé tó ń bá kùnà kí wọn máa sùn ah, ah. ah oorun tó fẹ́ sùn ọlọ́mọdé tójú oorun kọ́kọ́kọ́ gbà lójú bẹ́ẹ̀ máa ń pèyàn kéèyàn mọ́ sùn ni ṣé mo sọ fún ọ àbí sọ fún ọ ni mo wá jáde lọ wá sunrun ìyálẹ̀ mi kí ló fọ́ sí gan kí ni ìlànà báyìí nìsín. dáàmì máa sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ gbẹ́ èmi ni kí n máa sọ̀rọ̀ kù mo rò kórè ọ̀pẹ́ kó àlọ́ rẹ̀ tọ̀ sọ̀rọ̀ máa wojú ẹ̀sìn tàbí ojú wọ́tàmẹ́lọ̀ yìí ah, mi máa ń kẹ́mi máa sọ̀rọ̀ kù títí kọ́ alọ́ dáná fún mi jáde. ẹ wá wá wá wá sùn lẹ̀ mí. bẹ́ẹ̀ bá bá iṣẹ́ ẹ̀mọ̀ gbọ́rùn kìlì ẹ̀mọ̀ gbọ́rùn kìlì tábà wà mọ́ tí wà ní wà mọ́ tó dìgbà ìranù abasa o ìranù tán sọ òun abasa lílé tó wà nínú ẹ̀. àwọn òbí wa gan àwọn náà fà wọn ló kọ lọ́wọ́ máa ń wẹ̀yìn ni àwọn ò wẹ̀yìn rárá bóyá wọn ló kó dé àwọn lárẹ̀ fún kan tó kù ní tiẹ̀ bóyá kan wẹ̀yìn kan wá wò ó yẹ kán kọlà fún ọ ni tábà kọlà fún ọ bóyá àwọn èèyàn ó sà fún ọ. Ah, kí ni ó ń pa ìrarùn nísìn dídé kọ́ lọ dáná fẹ́mi jáde. tí bá gbé tàbí fún ọ. ti rẹ̀ mí yẹ kó máa yé yín lẹ́ǹkọ̀ọ̀kan. ó ti rẹ̀. ó ti rẹ̀ mí. ó rẹ̀ ọ́ ó rẹ̀ ìwọ sọ tí bá gbé gbàgbé fún ọ ìtò sì fún ọ lẹ́nu ẹ̀ ó rẹ̀ ọ́ pé sá Rebecca Rebecca mo mọ̀ sí ẹ wọ́ tán gbàtọ́ dìde nì dákun torí ọlọ irú kí lọ fi yàtọ̀ sógiri. So ìwọ náà wo síkẹ́ẹ̀tì rẹ wá rògiri wo aṣọ tọ́pù tọwọ̀ wo bí tọ́ fẹ̀yìntì kí ni ìyàtọ̀ wa àtògiri báyìí nìsín kí ni combination ara lé. rẹ mi mo ti gbọ́ màá lọ ṣe ẹgbẹ́ sùn díẹ̀ sí rẹ mi. kí ọmọ sùn díẹ̀ sọ ti bá bínú bọ́ta ti bá lọ mú ọ̀bẹ wa ìlà ikùn rẹ bóyá ènìyàn gbẹ̀wọ̀n náà jáde. ọmọ àbá yín ẹ máa lọ mọ bọ. kéè máa lọ ọ bọ tí wọn bá ti bí ìyá wa rí ìwọ ah nígbà tó gbọ́ ìrarùn àbàṣà ìrarùn àbàṣà ṣé ìwọ ọmọ pé ìrarùn lélẹ̀ tó lọ ṣeun àbàṣà gángan lọ gbé sínú yìí. ìsinmi tó sinmi kọ́kọ́ àbí so kọ́mẹ́dẹ̀ pé ní gan fúnra mi ní sọ pé sọ tí bá fi ọbẹ̀ tí bá fi lánàá rẹ̀ gbẹ́dọ̀ ìgbà téèyàn làbẹ́ náà kù àmọ́ bẹ́ẹ̀ kọ́. ojú ẹ̀ Becky. ọ̀gá. ọ̀gá oh, ah, ah, bí mo ṣe máa ń ṣe I'm sure you can for me. But it's be important, you know, I've never been around. No, that's fine. My Papa, me go. worry. Bàbá ẹ̀ láre ń kọ́. Láre ló bèrè tó fi dà lálẹ́ gara. Láre tí mo ti kojú mi kàn. Ó ti pẹ́ o, mi ti ẹ̀fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ rárá sétí. Kò tí bá gbọ́ yé ìwà sí láre ẹ̀ kí ló ṣẹlẹ̀? Àti

fún mi. ó ṣòwò ẹ̀ o. ṣòwò ọmọ ọmọ ọmọ Yeah, she should. So you. All right, I don't know. It's okay, it's okay, it's èmi náà mà kí n ṣọmọ bẹ́ẹ̀ ọkùnrin ló sún mi débẹ̀ tí mo fi dẹni tó ná òtẹ́ káàkiri ojú mi ti rí gan-an. Becky ó ga o èmi náà rí bẹ́ẹ̀ torí alẹ́jọ́ tí mo rí ẹ yẹn mo rí pé o ò jẹ́ ọmọ tó wọn máa ná òtẹ́ ṣùgbọ́n ọ̀nkọ́ sórí ṣá. Becky ọ̀rọ̀ tí mo bá ẹ sọ ń bọ̀. èmi ṣì ń ro ni o nǹkan sójú mi ti rí kan mi kàn lè sáré gbà pé ìfẹ́ fẹ́ mi sílé. ṣẹ́yìn ò níyàwó lé. ó níyàwó ó níyàwó ìkẹ́sì ò bá sọ fún ẹ tí wọn ò mọ̀ tẹ́lẹ̀ kó níyàwó ó níyàwó ilẹ̀ ìyàwó ẹ̀ torí torí gbogbo wèrè tẹ́jọ́ ṣe kiri láti jọjọ́ yìí mi ò mọ̀ bóyá ọ̀rẹ́ yàn ta ẹlòlóbó ni kó o ti mọ̀ pé èmi ò ṣe ń tán gba ọkọ ẹ̀ o tó bá bá mi jọ wèrè wò wèrè gbàdúgbàdú àgbà owó àgbàdo lọ́wọ́ ẹ̀ ìwọ lè aṣẹ́wó gbọkọgbọkọ òṣì yìí. kí ló ṣe yín tẹ wọlé onílé wa tẹ wá ń gbó bí ajá tẹ ń pariwo. èmi nìyẹn o ah, ọlọ́run ọba o ọmọbìnrin yóò mọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ tó yẹ kó mọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ ni gbà mí lọ́wọ́ ẹ̀ kò yé mi tó wá ń pariwo tó kọ̀ tó tó kọ̀ já wọnú lé onílé. ọ̀rọ̀ pọ̀ bọ̀nà kí ló kàn yín pẹ̀lú kọ́tà ń sọ ẹ kí ló kàn ẹ bẹ́ẹ̀ ẹ máa nọ nu olóṣìṣì sínú ọ̀rọ̀ tí ó kàn yín. èmi àti yín níjà ti ṣẹlẹ̀ yìí. tóyin tó bá tún tíjọ́ tó máa padà wá sí Ìbàdàn tí wọ́n máa padà wá sí Ìbàdàn. ìkókó ní kó ní kó gba ìkó gba ìkó gba ṣọṣọ mọ tí bá mú ẹ o wàá mọ̀ pé wọ́n bá lọ́ọ́ bẹ̀rẹ̀ ló bá ibi wo ló ṣe aṣẹ́wó ló kó lọ́ọ́ ṣe. ṣé mo so ọkọ ẹ ni. ẹ Becky má ṣe sùúrù o ẹni tó lọ yìí ọmọ Mushin ló máa jẹ́ o. gbà mí lọ́wọ́ ẹ̀ ó kọ̀ wọnú ilé onílé ó bẹ̀rẹ̀ sí ní pariwo ṣó ya wèrè ni. ọmọ Mushin dẹ̀rẹ̀ olúbilisi ni wọn ICD kò jìnnà sí wọn lọ́wọ́ wọn ń rà wọn máa ń fúnra wọn ni ó ti yẹ ṣe sùúrù o. ṣe jẹ́jẹ́ o má tẹ̀lé o ó tún gbọ́ ni. ó tẹ̀ jáde ni o. báwo ṣọ́ọ̀bà ṣé òtẹ́ yẹn ló ṣe wà rí òtẹ́ yẹn náà ló ṣe wà ẹ̀ máa bá yín bẹ̀. ìyàwó mi wà ní ìsìn. ọ̀gá ah, ẹ kárí ẹ kúṣẹ́ o lè ní yí bọ́ ìgbọ́njọ́ mi jẹ́ ta ló bá sọ̀rọ̀ ta ló bọ́ bá sọ̀rọ̀ pé pé pé ṣe má sọ̀rọ̀ lọ má sọ̀rọ̀ lọ àwọn ah, obìnrin àwọn ah, ọmọ ṣe pèsè ìgbó. ṣé kò sí tó ń pariwo kí ló dé. sórí pé ìwà yìí yẹn obìnrin ló bá sọ̀rọ̀. kí ló ń ṣe é náà. ẹ má bínú máa bọ́ rẹ sọ̀rọ̀. máa bá sọ̀rọ̀ ẹ má bínú sà. kó tó lọ omiṣọ porí mi. màá rí i. ok farawa kí ló ṣe. wọ́n mọ̀ mọ́ pé bó ṣe lọ yẹn o ṣe máa ń lé o. orí mi kì í ká mi lára tó bá rí mi ṣe ń yọ sọ̀rọ̀ máa gbé ìpadà. mi ní sọ̀rọ̀ fún ẹ mọ́ mi ní sọ̀rọ̀ fún ẹ mọ́ a máa lọ ka mọ́ bí kan kí ló ń ṣe é tó máa ń pariwo tó ń pariwo a máa lọ ka mọ́ bí kan ní sùúrù ọ̀gbẹ́ pẹ̀lẹ́ kó jòkó pẹ̀lẹ́ ẹ dákun ẹ sórí ọmọ tó ń wè ìyàwó mi gangan ló yẹ kí n gbé o àyàwó mi ni ẹ̀yin lè filẹ̀ ní ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì ẹni tí o bá ń tọ́jú ẹ̀ tí ò ní fìyà jẹ torí bẹ́ẹ̀ yẹn fìyà jẹ ó fìyà jẹ mí sọ gbọ́ ó fìyà jẹ mí nù bọ́ ọ bá ti fẹ́ ọ̀fẹ́ sọ́sà sọ fún wọn pé òun ti lọ́mọ tẹ́lẹ̀ òun àtọ́mẹ́ ọ́ <laughs> tí mo ní. bọ̀dá mi òun yàtọ̀ sí láàrin kò lè ṣe bẹ́ẹ̀ rárá. òun gbúdọ̀ yàtọ̀ iyọ̀ etí ẹyin yẹn lọ bẹ́ẹ̀. ọ̀nkú ẹ ṣe gan mo dúpẹ́ ọlọ́run adútì ẹ̀yìn náà ṣe rí bẹ́ẹ̀kì bó ṣe wà yìí iyọ̀ ayé mi ni kò dẹ̀ sí nǹkan tí ó gbà tí lọ́wọ́ mi àti òun àti ọmọ ọ̀hún méjì ni màá gbà. nǹkan ní èrè ò sì ní bàjẹ́ ọlọ́run sì mọ̀ bá ń sọ̀wọ́ náà ṣé bí bẹ́kì bẹ́kì tó sọra rẹ̀ yìí rèbékà lásọ àmọ́ sọ̀sì mọ́ pé kò sẹ́ni tí ò sì mọ̀ jèsín rí nígbà tó tún dẹ̀ tún gbé bẹ́kì wá <laughs> ilé náà lọ bá wa kò sí wàhálà sọ wá ní sẹ́tọ́fì máa ń tọ́jú àbúrò mi. ah uncle kò sí problem èmi jẹ́ rí mi ẹnjìníà ni mi. irọ́ ni o ẹnjìnírìn ni ọ́ ẹ̀yin ẹnjìníà náà lè máa ń fàyìn dáadáa báyìí ìgbà tẹ́mi náà ṣe ẹnjìníà wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àtọ́wá ọ̀rí pé a fẹ́ jọra wa tí tí èmi àtàwọn ọ̀rẹ́ mi bá jòkó báyìí àgàgà èmi àtàkọ́tà bá jòkó òun ṣeré olùsímọ́jà sí fáfà láìfù ní fashion fashion. wọn kú sẹ́rí ẹ tó bá rí bá mọ̀ pé ẹ̀yin lè fáyín jù. irọ́ ni ọ̀ ń parọ́ <laughs> mo mọ kàtígórì fáyìn mi ibi tó lé èmi kọ́. kò sí ẹ tí gbogbo ọ̀rẹ́ ọ̀rọ̀ àmàlà mú kébé yẹyẹ ilé àná lọ wa ọ lè kẹ́sẹ̀ sórí ike. bẹ́ẹ̀kì kí ló dé kí ló ń pè mí fún tó ń pariwo orúkọ mi kí ló dé mo mọ̀ ẹ́ rí ni please let's go leave him.